فتح المجيد شرح كتاب التوحيد للشيخ محمد بن عبد الوهاب رحمه الله وقعتي عن لمحة التي قرأ وأكرا بالقول والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم ترى gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nínú ìṣesí Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah òní bí bá bá ti wọ́n wá fún wọn tẹ̀fíìs òun ni pé sọ́mùrì lórí àwọn nǹkan tí wọ́n kọ sínú báàbù báàbù tafsir tawhid náà ni à ń kà lọ́wọ́ ẹni pé ọ̀rọ̀ nípa ètò máa nǹkan tá à ń pè ní tawhid níbi tẹ̀fíìs rẹ̀ ni a ti wá bẹ̀rẹ̀ nísìn wọn náà ni wọ́n ṣẹ́rù hẹ́ẹ́dì ìtẹ́rùjàmá máa bá ẹ̀dáha mìíràn àdúrà náà. قال رحمه الله تعالى وشرع هذه الترجمة ما بعد من الأبواب فيه أكبر المسائل وأهمها وهي تفسير الشهادة وبينها وبينها بأمور واضحة منها آية الإسراء بين بين فيها رد رد على المشركين الذين يدعون الصالحين وفيها وفيها بيان أن هذا هو الشرك الأكبر وفيها آية براءة بين فيها أن أهل الكتاب تخرج أحبارهم أن أهل الكتاب أن أهل الكتاب تخرج أحبارهم وأبدانهم أربابا من دون الله وبين أنهم لم يؤمنوا يؤمنوا إلا بأن يعبدوا إلها واحدا مع أن تفسيرها لا إشكال فيه طاعة من بعض العلماء والعباد في المعصية لا دعاؤهم لا دعاؤهم إياهم ومنها قول الخليل عليه السلام للكفار إنني براء مما تعبدون إلا الذي فطرني فسمنا من المعبودين وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالاه هي تفسير شهادة أن لا إله إلا الله فقال وجعلها كلمة باقية في عقله لعلهم يرجعون منها آيات البقرة كفار الذين قال فيهم وما هم بخارجين من النار ذكر أنهم يشكون أندادا كحب الله فنظر عليه ورمل على أنهم يحبون الله حبا عظيما ولم يدخلهم في الإسلام وكيف ممن أحب ند أكبر من حب الله وكيف ممن وكيف ممن لم يحب إلا ند وحده ولم يحب ولم يحب الله نعم. شيخ الاسلام ابن تيميه محمد بن عبد الوهاب رحمه الله وان شاء الله يكفي وشرع هذه الترجمة wọ́n ní àlàyé báàbù tí a wà yẹn ni pé tí wọ́n fi ṣe topic náà pẹ̀lú tarjama ẹ̀rí pé inú báàbù tá a wà òun náà ni ṣáṣe àtẹ̀síìrì tawhid tẹ̀síìrì tawhid wọ́n ní àlàyé rẹ̀ máa bá àdáha min al òun náà ni àwọn ọ̀rọ̀ tó padà wá nínú àwọn báàbù tí a padà máa kà wọ́n ní àmà fíìhì níbi tẹ́rẹ́jáma táǹkà yìí yẹn níbi báàbù táǹkà yìí akbarul masail àwọn ọ̀rọ̀ ńláńlá tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn al masail al àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ akídà àdìọ́kà mùsùlùmí òun ni ó wà níbẹ̀ wà ahammuha àti àwọn ọ̀rọ̀ tó pàtàkì tí kò gbọdọ̀ máa ń sin nínú ìgbésí ayé mùsùlùmí tó bá ní nǹkan pàtàkì yẹn ni pé nǹkan tó gbọdọ̀ wà nínú nǹkan tó gbé tí nǹkan yẹn ọba sí bí ẹni pé nǹkan tá a fẹ́ kí nǹkan yẹn wà ń bẹ̀ nǹkan yẹn ò sí láyé náà ni kí ni nǹkan náà wà yíya tafsiru shahadati ìtumọ̀ kan tá à ń pè ní la ilaha illallah aka nínú báàbù tí a wà yìí wa bayyanaha bi umurin wadiha. bákan náà àlàyé rẹ̀ wọ́n wá mú wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó mú ọ̀rọ̀ yẹn jú gan tí ò ní ma ní ìrújú sí yàn pé kí lè tún ma kẹta pé ní shahadati an la ilaha illallah minha lára àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá wọ́n lè ní anna al-isra ayatu al-isra ka aya al-isra bayyana fiha arad radd 'ala al àlàyé ń bẹ níbẹ̀ àlàyé ìdáwọ̀rọ̀ padà sí lẹ́nu àlàyé ìkú ọ̀rọ̀ síyàn lẹ́nu pé tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ fún àwọn ẹlẹ́bọ alladhina yad'una as-salihin àwọn tó ṣe pé àwọn máa ń pe àwọn ẹni rí ti pé ẹni rí ni wọ́n máa ń ké pè wallahi ma nughla ahab wallahi ma nughla ahab idha nadahtu salihin. wàláhì àti ní àwùjọ àyè tí a bá wò yóò rí pé ẹbọ ó mú wa ní òkè à ń tún tẹ ẹbọ mọ́lẹ̀ bákan náà ẹbọ náà ni à ń gbé síwájú ẹbọ là ń gbé sí ẹ̀yìn látara pàfẹ́ sí pé ni mo ṣe kà á kódà ṣe ní pé tó kà níbi tí èèyàn ní níbi tó àyè gangan kódà níbi ìpìlẹ̀ ni wọ́n ti pín sínú ẹ̀mí yín gbogbo tó bá lọ sí àwọn ilé kéwú ilé kéwú tá a máa ń gba ìdádé sanáwì ní ilẹ̀ wáyà yìí àtìrà kan bẹ ẹ bá rú àwọn orin yìí mẹ wàllọ́ ìmánu kọlá àhàb wàllọ́ ìmánu kọlá àhàb ìdá nàdáná sọ̀lẹ̀hìn. wọ́n ní àwọn fi ọlọ́wọ́n bá búra ẹ̀wọ̀n kan mánu kọlá àhàb ọ̀tá ò lè rẹ́yìn wa ẹnì kan ò lè borí wa ìdá nàdáná tó nígbà tí n bá ti ń pariwo àwọn ẹni ọlọ́run tí mo gbẹ́mìí ti àwọn ẹni ọlọ́run ṣẹ́wọ́n tí wọ́n fi rere ọmọ kékeré láti jíǹjì rẹ̀ nínú àwọn kọ̀sọ́ìd pípẹ́ àwọn kọ̀sídà tawhid àwọn àwọn orin àwọn ànáṣídù tawhid ń bẹ àmọ́ àwọn ànáṣídù ṣìrìkíyà náà ni wọ́n máa fi lé ọmọ lẹ́nu láti kékeré tó ti wọlé kéwú lákọ̀ọ́kọ́ sórí eléyìí nítorí ká kíyèsí ni tábàtì ẹ̀fẹ́ máa kọ́ mọ ní àwọn ànáṣídù kò túmọ̀ sí pé kò sí àwọn ànáṣídù tó dáa kakọ́ ní ànàṣídù súnà àwọn nùníyàtún kọ́yìmù ń bẹ nùníyàtún kọ̀ọ̀tọ̀níyà ń bẹ gbogbo àwọn ẹ̀nì àwọn kọ̀sọ́ ìdí àwọn ànàṣídù tó dáa tọmọ ọmọ ní àlékún imán láti bẹ̀ kódà bí ọmọ tó máa rẹ̀ ẹ wọ́n ní ìsìngbà tá a fi kérù wà láì má nọ̀kọ̀lá ààbùn àmọ́ tó máa ti ń jẹ́ bẹ́ẹ̀ pọ̀tọ́ kan rọ̀ṣù alọ́pọ̀lọ́ náà kan rọ̀ṣù alọ́pọ̀lọ́ náà ni ìgbà tó tún wáyá tí ó di pé làákàyè tó ń dé tán tí kéwú tó ń wọ ẹsẹ̀ àtúnwọnú tún bí àtúnbà pàdé ìgbé á ń ta ti náà ni tó báyà yìí sọ ẹ bí èèyàn ṣe ń gun fìtínà lérí nù ní àwùjọ wa òun ni pé àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe kínní yìí ọlọ́run bá wá takò wọn bí na hada wa ni kì í ṣe ẹbọ wẹ́wẹ́wẹ́ ẹbọ tó yẹ kó yẹ kó gbogbo èèyàn. torí pé kí ni tí wọn bá kú sínú rẹ̀ yẹn sí àgbákò wájú ọlọ́run ọba nù kí wọn máa pe àwọn ẹni rẹ̀ kí wọn máa pe àwọn ẹni ọlọ́run ẹwọn kaba yìí irú ẹni ọlọ́run bá fi ń sọ fún ẹnu alukur'an yẹn ni pé nu suratul Isra ike kul ẹyìn ẹyìn kul ẹyìn innal ladhina tad'una min dunillah ẹyìn tó ní pé أولئك الذين يدعون من دونه أولئك الذين يدعون يبتغون إليه الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا والله أني هو النبي صفوا ويلبه أولئك الذين يدعون gbogbo àwọn tẹ́ ń pè tẹ́ ń rò pé ní rí ni wọ́n tẹ́ rò pé yẹn dáadáa ni wọ́n pẹ́ ilé máa pè wọ́n yabtaguna ila rabbihimul wasila àwọn gan ẹ̀wọ̀n tọ́lọ́ wọn bá ń sọ fáwọn ẹlẹ́bọ ní o ipe ẹ máa pe ẹnìkan kan máa ẹ̀wùrú ẹ̀rọ ló ń fi rán anabi nuh sí àwọn ìjọ rẹ̀ kí wà qalu la tadharunna alihatakum wala tadharunna waddan wala suwa'an wala yaghutha wa ya'uqa wa nasra gbogbo àwọn ẹni yìí ẹni rẹ ni wọn èèyàn dáadáa ni wọn tó dájú Ibnu Abbas ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ní sọ yóò Bukhari ipe ẹni rẹ ni wọn àmọ́ ìjẹni rẹ yẹn ló wá kó ìtànjẹ bá wọn tọ́lọ́run náà ti confam ẹ̀pẹ́ ni rè ni wọ́n ìgbà tó di pé wọ́n kú tán bá ti di pé wọ́n ní ah, ẹja máa rántí àwọn ẹni yìí látara pa máa rántí wọn ibẹ̀ ni ṣètọ́n ló ti wọlé ló ti di pé ah, ọlọ́run yẹn ẹ máa sin wọn àwọn làwọn bàbá yín máa ń pè sọ̀rọ̀ lọ́run torí ẹ̀ lọ́run fi gbé anábì Nuh alayhi salam lọ́run fi gbé dìde ó wá ṣe wàhálà fá ó pè wọ́n fún nǹkan bíi ẹgbẹ̀rún ọdún ó dín ní àádọ́ta ọdún nine hundred and fifty years ló fi pe àwọn èèyàn pé kó nídìí ẹbọ ẹ kó nídìí ẹbọ ẹ kó nídìí ẹbọ náà ni àbá súnà tí bá ń ṣe wá sí nípa ọ̀rọ̀ ẹbọ ọgbọ́dọ̀ jẹ́ kó sú ọ tó wá gbogbo ìgbésí ayé rẹ àlàyé ẹbọ lọ́mọ bí ṣe kò sú ọ Allahumma illa tó bá rí pé kò sí ti ń jẹ ẹbọ ní àwùjọ mọ́. àmọ́ lópin ìgbà tí ẹbọ bá ń wà ní àwùjọ ẹni tó bá jẹ́ onísúnà ó máa ja ẹbọ yìí lógun ní gbogbo ọ̀nà tọ̀nà tó bá mà gbogbo àǹfààní tó bá gbogbo ọ̀nà tó bá lè fi kó àwọn èèyàn kó nídìí ẹbọ yìí san. òun ni pé àkọ́kọ́ ni nínú nǹkan tí ó wà nínú ti ha bákan náà ẹ̀dú بين فيها أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله يعني بين سورة التوبة Ọlọ́run bá tún ṣàlàyé nípa ẹ̀yà kejì nínú àwọn ọ̀nà ẹbọ òun náà ni à ń pè ní ṣíríkù tọ́à òun ni ṣíríkù tọ́à ẹbọ ìmọ̀ tẹ̀lé àwọn aṣáájú nínú àwọn àfáà ìmọ̀ tẹ̀lé àwọn nǹkan tẹ́ ń wọ́n pé àfa ni wọ́n ọlọ́run bá ṣàlàyé fún wa pé àwọn alùkìtàbà àwọn yahudi àtàwọn nasọ́rọ́ ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wọ́n ti mú àwọn àfa àwọn lọ́lọ́run wọ́n fi ọlọ́run bá lẹ̀ wọ́n fi wọ́n sì kejì ọlọ́run wa illa bi an ya'budu ilahan wahidan ọlọ́run kan ṣe lọ́run ní ká máa sìn àmọ́ àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ yẹn ni pé àwọn christian àtàwọn jew wọ́n sọ àwọn àfa àwọn di ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a sọ àwọn àfa di ọlọ́run a sọ ọlọ́run látara ń jẹ́ alùbáríkà àwọn àfà àbí à ń gbọ́ nǹkan sáàrùn yẹn lẹ́nu bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà yìí gan-an wọ́n burú ju ẹ̀wò Allahu àwọn àfà àwọn Yahudi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà sí wọ́n burú ju wọn lọ. àní lánàá lánàá yìí ń bọ̀ láti ọ̀nà ń kọrin lánàá gbé kẹ́kẹ́ àfà la ilaha a olóhùn ọ̀lẹ́ ṣe wá sí fún ẹnìkan tí ojú rẹ̀ ní lásojú ó náà ń Abdulwasi ó ní ẹ má pe Abdulwasi yìí ní ẹni tójú rẹ fọ́ ẹni ayé fọ́ lójú ni ẹ má pè é ẹni táwọn àjẹ́ fọ́ lójú mo ní a ah! ẹ wo àbá nítorí tọ́lọ́run ẹ wo àbá tí ó darí ayé ẹ dákun ṣe ẹni pé ṣe ìtọ́ni làwọn eléyìí tí wọ́n kún sáyé gan ẹ dákun kẹ́lẹ̀ kan wá dìde nìsín kọ́ máa sọ fún yín pé àníṣe kò sí ti ń jẹ́ ayé ń ṣe ni ayé ń fọ́ ayé ń pa ẹ máa wá wo àwọn ọ̀rọ̀ tí ó rí pé tẹ́lẹ̀ yìí ẹ̀ ayé ni ó ní wọ́n gbé Abdulwasiu yìí ó ní wọ́n gbé lọ sí ìlú èbó àwọn bíi twenty náà kó lọ ó lóun ní Canada padà àwọn àjẹ́ Nàìjíríà tó tẹ̀lé lọ bẹ̀ àhà wọ́n láwọn àjẹ́ ìlú náà wá rí pé àjẹ́ ìlú yìí ti bọ́ wá padà ànílé fọwọ́ kàn ọ́ ìdàpọ̀ ojú tó bá ti rà tó ti fọ́ yányán kí lè bó bẹ́ ṣe ń bẹ́ẹ̀ ìbóge fọ́ lójú ni ìbó ìbó gẹ̀gẹ̀ náà ń fọ́ lójú abọ́jú bẹ́ẹ̀ nú àwọn ìbó sọlẹ́ yóò fi ma àwùjọ tá à ń gbé pé jẹ́ pé àwọn àfáàyè gangan àwọn gangan ni àgbákò àwọn gangan ni fìtínà àwọn gangan ni wàhálà láwùjọ òun ni pé ẹni ọlọ́run ti ti ṣàlàyé fún wa ẹ wá wo tẹ bá wá rí wọn báwọn nǹkan bẹ tó pé bọ́n ṣe ń tẹ̀lé wọn kí náà nù àfáà tiẹ̀ sínú kò ní ti rán ju yóò náà lọ gbogbo tó bá ti wí òwì náà nù ìtàkọ̀dù ahbarahum arbaban min dunillah ìṣesí òun náà yìí ń bẹ lára tiwa náà lónìí gbogbo tọ́lọ̀ ń bá ní ọ̀dà máa anna tafsiri a la ishkala fi kódà ìtumọ̀ àyà yìí kò rújú kò rújú ìyẹn ni pé ittakhadhu ahbarahum arbaba min dunillah wal masih ibn maryam wa ma umiru illa liya'budu ilahan wahidan so ntọ́lọ̀ ń bá ní káwá ṣe nu ọlọ́run nìkan oṣù ló ní kẹ́sìn mí àmọ́ Yahudi ẹ̀sùn àwọn àfa àdọ́lọ́run sheikh eh, sheikh muhammad abdulwahab wọn ní ìtumọ̀ lòrújú fi ita'atul ulama wal ubbad fil ma'siyah lẹ́ni pa àwọn èèyàn wọ́n ń tẹ̀lé àwọn àfà wọ́n ń tẹ̀lé àwọn tó ń pè ní olùsílọ́hun tó ní ah, àwọn ẹrú ọlọ́run ẹrú ọlọ́run ẹ̀já lọ sábà wọn so láti lọ lè sábà wọn ẹrú ọlọ́run wọn mọ̀ wá yapa ní ti ọlọ́run ọba wí ṣe bẹ́ẹ̀ rú ọlọ́run ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ fàyàn sí tọ́lọ́run ni ẹrú ọlọ́run ti ń sọ fún ọ pé àwọn ìyá kan ní ń sí ọ ẹrú ọlọ́run ti mọ̀ pé ẹrú ọlọ́run ni gbogbo wa jẹ́ ọlọ́run ọba lọ́ba tó ṣe kó lọ́lágbá láti fà burú sí ọ ẹrú ọlọ́run tó lọ́dọ̀ rẹ̀ yóò tó kó ilà yìí lọ sínú ẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ eléyìí náà ni wọ́n padà gbọ́yé ipe tó àtúntò ulama wal ibadu ìtẹ̀lé àwọn àfà àtàwọn tó jẹ́ lẹ́sìn níbi nǹkan tí ọlọ́run ọba ní ká má ṣe ẹ̀bọ ni lẹ́dọ̀ ahùhùn ìyá òun kéṣe pé kẹ́ẹ̀mọ́ pè wọ́n náà ń wí lásán ẹlòmílẹ̀ ni àwọn òpè wọ́n àwọn òpè wọ́n o àpà àwọn àfà wa àmọ́ sórí ntí ọlọ́run ní kọ́mọ́ ṣe ntí ọ̀lẹ́rìí tó ń tẹ̀lé òun àkídà tí ò sẹ́rì ń bẹ̀ tí wọ́n bí ọ pé tíra àkídà rẹ̀ yídà tó ò ní kò ní lè rí tíra gbé kò sí amẹ́wòlá kídà tí wọ́n gbédé tí wọ́n bí ọ pé tírada tí ò ní rí mú wá àwọn tí ti ń tẹ̀lé ọ wọ́n sì máa tẹ̀lé ọ wọ́n mọ̀ gbàrún ti gbàlá kídà bẹ́ẹ̀ náà irú eléyìí ittakhadhu ahbarahum arbaba min dunillah ẹ ti sọ fáwọn ẹ̀dọ́ lọ́run wa minha nínú ọ̀rọ̀ tá a tó rí níbi ọ̀rọ̀ yìí wọ́n ní pé qawlu al-Khalil alayhi salam lil kuffar anabi Ibrahim ó sọ fáwọn kèfèrí tí wọ́n wà ní àwùjọ rẹ̀ nígbà wọn ipe innani bara'un mimma ta'budun ipe èmi o mo jáwọ́ kò níbi àwọn nǹkan mi tẹ́ ń sìn illa alladhi fatarani ọba tó yẹ kó dá mi nìkan náà ní màá sìn fastasna minal ma'budin yẹn ni pé ó yọ ọlọ́wọ́n ọba rẹ̀ kalẹ̀ fóun nìkan ló wọ́n máa sìn láàrin gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn wa dhakara subhanahu ọlọ́wọ́n ọba wa padà wá sọ fún wa pé anna adi ilbara'atu wà áàdì ilmuwaláàtú pípé ìjáwọ́ tí anna áàdì ilbàrọ̀ ata wà áàdì ilmuwaláàtá wẹ́rẹ́ lómi tó ń wá wá nù tó ní anna áàdì ilmuwalá ilbàrọ̀ ata torí pípé àti áàdì tiwọ́ tí anna tiwọ́ wájú fati àní òfin anna áàdì ilbàrọ̀ ata yẹn pé ìjáwọ́ yìí kò níbi ẹbọ wà áàdì ilmuwaláàtá àti ìdí ìyàn ọlọ́run ọba ní olùfẹ́ yẹn kí alwala'u walbara hiya tafsiru shahadati an la ilaha illallah òun gángan ni tó máa ń ti ń jẹ́ pé yẹn gbà pé kò sí ọba àkàtà máa ń sin àfi Allah ẹni pé ó máa sin ọlọ́run ọba rẹ ọ wà kó ogun kan mí ilẹ̀ kíkì bá ṣe ọlọ́run ma'ana tuwali Allah wa tu'adi ghayra ó fẹ́ràn ọlọ́run òun máa sìn ọ wà kó lura nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run láti máa gbé ìbára rẹ̀ fún. waja'alaha kalimatan faqal ọlọ́run wá ní waja'alaha kalimatan baqiyatan fi aqabihi la'allahum yarji'un ọlọ́run bá ní gbólóhùn yìí apàdà wá sọ di nǹkan tó ṣẹ́kù fi aqabihi nínú àwọn àrọ́mọdọ́mọ nàbí Allah Ibrahim la'allahum yarji'un bóyá àwọn tó ń ṣe bọ̀ yìí tó ń gorí kú mẹ́ ọlọ́run ojú mínìhà lára àwọn ọ̀rọ̀ tó tún wà nínú báàbù takàtán annalbaqarata ayatulbaqara ayatulbaqara filkufar wípé aya tó wà nínú suratul-baqara nípa àwọn kẹfìrí alladhina qala lahum fi qala fi ìtọ́lọ́wọ́n bá ń sọ nípa wọn pé wa ma hum bi kharijina minan nar wípé wọn ò lè jáde kó nu náà láéláé ẹni bá ti ṣe kẹfìrí ọlọ́ni àwọn ẹni yìí annahum yuhibbuna andada ka hubbillah ṣíríkù tí wọ́n ní pé ṣíríkù mahabba ẹbọ ìfẹ́ láti bí ìfẹ́ ni wọ́n ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba fàdálà àlẹ́ anáwó yóò ṣe gbóná lọ àṣùbọ̀n àríma tábà wáyà yìí á rí pé wọ́n ń fẹ́ràn ọlọ́run nífẹ̀ẹ́ tó tóbi àmọ́ ìfẹ́ wọn yìí wọ́n lábí odò kílù ń fi islam ìfẹ́ yìí ò gbé wọn wọnú islam wà kéyì fàbí mọ́n àṣàbà nìdàn àkùbárọ̀ min hubbillah bá kílà abẹ́ sọ nípa ẹni tó ṣe pé òun wá máa ń nífẹ̀ẹ́ àwọn nǹkan míì àwọn èèyàn míì ju ọlọ́run ọba lọ àwọn kẹfìrí tó ọlọ́run ọba sọ nípa wọn pé àwọn ẹni yìí wọ́n máa ń bi kharijina minan nar ẹni pé wọn ò ní kú níbi iná kí ni tá ń ṣe ni pé wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan míì ju ọlọ́run ọba lọ ìyẹn ní kẹ́ yuhibbuna Allah yuhibbuna wa minan nas man yattakhidhu àǹdáàdà yuhibbunahum ka hubbillah sọlọ́n ní pé wọ́n ní òòsà wọ́n tún ní wọ́n fẹ́ràn ọlọ́run o àmọ́ wọ́n tún fẹ́ràn nǹkan míì wọ́n wá fi ìfẹ́ yẹn ṣe dé ti ìfẹ́ ọlọ́run ó mi pẹ́ ìfẹ́ ọlọ́run kú sínú ẹ̀mí wọn lódodo àmọ́ wọ́n tún fẹ́ràn nǹkan míì gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ṣé kí wọ́n sàlàyé pé ọlọ́run ní wọ́n wà pẹ́ ń bi náà wa ma bi kharijina minan nar kódà kó wọ́n ń fi ìfẹ́ ọlọ́run wọ́n ṣe ṣíríkù mahabba wọ́n nífẹ̀ẹ́ nǹkan mi wọ́n tún nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀dẹ́ wọn kálukú wa káwo imáni wa káwo ìfẹ́ wa pẹ̀lú ọlọ́run ọba wa. ó mi pé nǹkan tó lè yọ wá kúrò níbi ìyà ọlọ́run ọba tá a fi ní kó tún wà lára tara ìfẹ́ oní kó ṣe ké ọlọ́run ọba ní kí ìfẹ́ rẹ̀ kó ga rorororororo kó má sí nǹkan kan mi tí ó gbogbo tabara ń fẹ́ ọmọ wà lábẹ́ ńlẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lásán jọ taba ti rí tọ́fẹ́ fẹ́rí gbà tọ́lọ́ wọn kànra jù sẹ́gbẹ́ báyìí pé níbo ẹlòmíì fẹ́ràn ìlú yìí ẹlòmíì fẹ́ràn ìlú Ìlọrin Allahu Akbar wọn fẹ́ràn rẹ̀ ju ọlọ́wọ́n bá gan lọ ẹlòmíì ní a ah, ah, káṣejù wà pọ̀ mi ọ̀rọ̀ yìí báyìí àṣejù ọ̀pọ̀ ń bẹ̀ èyí ti ṣe jẹ́ pé kó wọn ní kọ́ ọlọ́wọ́n bá fẹ́ kínní tẹ́ni ìlú yóò fẹ́ nǹkan yìí tẹ́ẹ̀tì máa fẹ́ nǹkan òun tẹ́ẹ̀tì nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ máa ọlọ́run bá lóun ọ̀fẹ́ irọ́ wọ́n ní ìlú ìfẹ́ irọ́ ọmọ ènìyàn náà sì mọ̀ pa irọ́ torí pé ìlú ìfẹ́ irọ́ kọ́dà àfa ọmọ pa irọ́ torí pé ìlú ìfẹ́ irọ́ sọ̀hún mi kan fẹ́ràn ìlú ìjù ìlú ọlọ́run bá lọ. tí ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà ni àṣà pé àṣà ìlú yìí òun ni ọlọ́run ní nǹkan tako òfin ọlọ́run ẹ̀ ń fi àlùkùránì ṣe ẹ̀yẹ wọ́n ní àṣà ìlú yìí ni kò sábà tó sọ rí ipe bídíà kọ́ ni wòlíì máa kúránì wọ́n ní àwọn tí wọ́n ti ń lọ nínú wọ́n ti ń lọ nínú ó sì bá lọ ó sì lọ ó sì ké ó sì yí ọ wàláì ò ní ní excuse lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́ra ń gbà ní iṣẹ́ tí yẹn ń ṣe iṣẹ́ yẹn lè má jẹ́ kúkúrú àmọ́ látara pé yẹn ṣírkù tọ́ àyè kí n lè má jẹ́ ṣírkù o aslan ẹ̀wò ẹnìkan ní pé mọ́dáhùn ó lè máa ṣe zina wùsùlù tó bá ti wùsùlù máa ṣe zina nìso wọn lọ wá ní àwọn ṣé wàdà máa ṣe zina nìso pé wùsùlù ni ìzìnà jẹjẹ kọ́lẹ̀ bọ́ àmọ́ ṣíríkù pé ẹni yẹn ló legislate ẹ̀ fún ọ òun ló sọ́dọ̀ òfin fún ọ òun láti ń tẹ̀lé ó di ẹbọ wọn lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ní í ṣe pẹ̀lú bídíà ń gbà míì bídíà ayé rẹ̀ mọ́ tó dárájà ẹbọ àmọ́ tó ṣe pé ẹnìkan ló legislate ẹ̀ fún ọ tó yẹ pé nítorí pé ó wí fún ọ ló fi ń ṣe ó di ẹbọ mọ́ ní ọwọ́ kọ́lá tẹ̀síbà tẹ̀síbà lè di ẹbọ mọ́ yàn lọ́wọ́ kí bàbá mi ló jogún bàbá mi ló gbé kíní ìfún mi mo jogún rẹ̀ ni ìní sọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bí èlò ìní gbé lẹ̀ wàlá ò lè di ẹbọ mọ́ lọ́wọ́ torí pé kíni ṣíríkù tọ́ àná bẹ́ẹ̀ náà ni ìfẹ́ sọ ni pé àfi ká kún ká kíyèsí ká kíyèsí gbogbo ń ṣe ọlọ́run ni tí mo fẹ́ nìyí òbí rẹ̀ ọmọ sọ pé ń tọ́fẹ́ ni ó wà kìtì ọlọ́run bá lẹ̀ ó mú tóbi rẹ̀ ala shirik shirikul mahabba pé ìfẹ́ bóbi mi jà ní àbí ìyàwó mi ìfẹ́ bá jà ní ọmọ mi ìfẹ́ rí pípọ́n ojú rẹ̀ ní àwọn ará ilé wa ìfẹ́ rí pípọ́n ojú wọn ní àwọn ará ìlú wa ìfẹ́ kẹ́mọ́kẹ́mọ́ pèmí lọ́mọ burúkú ní shirikul ta'a ni wọ́n pẹ̀lú yìí àbí shirikul mahabba wọ́n mí ni ha lára tó wà nínú báàbù táǹkẹ́ yìí qawluhu anabi sọ pé sallallahu alayhi wa sallam kuni man qala la ilaha illallah nítorí bá wí la ilaha illallah jáde lẹ́nu wa kafara bima yu'badu min dunillah tó wá kọ gbogbo nǹkan tí wọ́n ń sìn kalẹ̀ lẹ́yìn ọlọ́run tó ló wọn tẹ̀lé wọn mọ́ hurrima maluhu wa damuhu dúkìá rẹ̀ ti dè wọ̀ owó rẹ̀ náà ti di ìwọ̀ ẹ̀ gbọ́dọ̀ gbá ẹ̀jẹ̀ rẹ̀ ti di ìwọ̀ ẹ̀ gbọ́dọ̀ pa wà ṣìṣàbù ala Allah ẹ̀dá ọ̀rọ̀ dá ọlọ́wọ̀n ọba òsìntọ́kọ̀ gbẹjà máa wá kọ̀rọ̀ rẹ̀ káàkiri gbẹjà máa wá lólè rẹ̀ káàkiri kí ni ń ṣe lẹ́bọ̀ kò sí ń tọkàn tó ti ń sọ la ilaha illallah náà sísì ń ṣe iṣẹ́ tó yẹ kó ṣe ń wá ń kírun ń gbáwẹ̀ ẹ filẹ̀ ọlọ́run bá ní ó tà wá la kọ̀rọ̀ rẹ̀ ẹni kọ́lọ́run bá ní ó mójútó kọ̀rọ̀ rẹ̀ tó bá wù yóò ṣe nítorí bá ṣe ní ọgbà lọ́dọ̀ ọlọ́run wa hadha min a'zami ma bayyana yubayyinu ma'na la ilaha illallah eléyìí inú àwọn ọ̀rọ̀ ńláńlá ni tí ó mọ̀ ṣàlàyé ìtumọ̀ la ilaha illallah fún wa. فإنه لم يجعل التلفظ بها wọ́n ní ayé àdìsí anabi sallallahu alaihi wasallam kò sọ pé kéèyàn máa wí la ilaha illallah lásán àásìmọ́ lè gánni wẹ̀lmáì pípọ̀ ní wàá máa sọ́dún kìíyà yẹn àti owó yẹn àbí ẹ̀jẹ̀ yẹn ní nìkan lè pààyàn má kí ẹ pé ní wí la ilaha illallah ẹ sì rí òun náà ní ṣe gbogbo tí máa mú yẹn délẹ́bọ̀ yìí tó ti ń kílẹ̀ sí tó yé yín ẹ̀ lé ní pé àdébó ah, ti wí lẹ́ bal wala ma'rifatu ma'naha ma'a lawniha ìyẹn gbọ́dọ̀ ọmọ tí yẹn ń wí ọgbọ́dọ̀ ọmọ túmọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ tó máa wí kó pọ̀ mọ́ bal wala al-iqrar bi dhalika bal wala eh, bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ fínrin lẹ̀ bal wala qawli ila yad'u ila Allah bẹ́ẹ̀ ni kí ọgbọ́dọ̀ pé ẹlòmíì àfọlọ́ nìkan la sharika lahu tí olórogún bal la yuharrim ìyẹn sẹ́ kìí ṣe fóun nìkan ni yóò sọ dúkìá rẹ̀ di èèwọ̀ wọ̀dánmù àti ẹ̀jẹ̀ rẹ̀ hatta yudifa ila zalika ó gbọ́dọ̀ fi kún ó gbọ́dọ̀ fi nǹkan kan kún gbogbo táwọn wí kí ni tí ó fi kún la ilaha illallah rẹ̀ al-kufru bima yu'badu min dunillah kó kọ gbogbo nǹkan mi sábà ń sìn kalẹ̀ oníkéyàn ọmọdé àmọ́ wí la ilaha illallah àmọ́ ẹ̀sìn oníkàmọ́ sọ̀rọ̀ ẹ̀sìn oníkàmọ́ ṣe orò àbí ẹ̀sìn Islam ní àmọ́ gbẹ́bọ́ islam ní a máa ṣe pèsè islam ní a máa ṣe kùrìbánù kùrìbánù islam ní a máa ṣe kùrìbánù sọ̀rọ̀ pé ní ìsìn islam gìdá tó ń lò ní ìsìn nù láwọn aláàfà àwọn aláàfà àwọn àwọn tọ́láwọn ṣetán ṣetán ṣe ògùn náà kàlíkàkiri níṣẹ́ tó fi máa pè lẹ́bọ àbí wọ́n máa pè ní ìpèsè fún wa ní kùrìbánù ó gbé kùrìbánù lórí báyìí ẹ́ so gbọ́dọ̀ eléyìí kí wọ́n máa sọ bẹ́ẹ̀ nínú ìsìláàmù irú ẹni wọ́n tán bá mú ẹ̀ẹ̀kan pa nì tó apẹ́lú òfin báyìí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa dúkìá rẹ̀ wọ́n gbà wọ́n kó sílé owó mùsùlùmí kéde tiẹ̀ mọ́. àbí wà ń ṣàkà tí ẹ bá tún ṣèyẹ méjì nínú pé à sọ̀rọ̀ nìkan oṣù lèyẹn lè máa sìn báyìí hehe sọ̀rọ̀ nìkan oṣù tó sìn báyìí àbí sọ̀rọ̀ nìkan oṣù tó sìn bẹ́ẹ̀rù báyìí áwùtà wá kọfà àbò dúó wípé ìyìn ní sọ pé ìmọ̀ sìnwó nìkan ìyìn sì ní sọ pé ìmọ̀ sìn ẹlòmíì olóhùn níta wá kú lam yuharrim maluhu wa damuhu irú ẹni yẹn dúkìá rẹ̀ kìí ṣe wọ̀ wọ́n lè gbà á nínú ìjọba Islam lẹ́yìn náà irú ẹni ẹ̀jẹ̀ rẹ̀ kìí ṣe wọ̀ wọ́n lè pa á pé islam khalis iman khalis tawhid khalis náà ni islam nídìí lára wa òun ni ó lè ṣọ́ wa níbi kí ìjọba ẹ̀sìn kọ́ mọ́ gba dúkìá wa wọn ló lè sọ wa wọn ló lè sọ wa níbi kí ìjọba ẹ̀sìn kọ́ mọ́ da ẹ̀jẹ̀ wa kalẹ̀ ẹ wá wò àwa sí nínú ìjọba ẹ̀sìn gbogbo ẹni tí bá ń ṣerú eléyìí kò sí tọkàn kọ́ wa ní tọ̀ ẹ rí ni ẹ bọ́ ní ń ṣe yìí aa antaka firikebiri ni ọ́ ẹlẹ́bọ ni ọ́ ntọ́kẹ̀ mọ́ sọ fún un tó jẹ́ kó máa yé ni pé iṣẹ́ yìí o iṣẹ́ ẹ̀bọ ni torí ẹni tẹ́ bá ti announce ní kèfèrí tó bá ti anọ́ǹsì ní kèfèrí ó di kí wọ́n pa ó di kí wọ́n ṣe kí ni tó gba dúkìá rẹ̀ ó mi pé pípé rẹ kò ní àǹfààní ọkàn tó kó bara rẹ ni ó kó bara rẹ. fọyẹ́lẹ́ àmì masalatin ma a'zamuha wa ajallaha a ọ̀rọ̀ yìí ìyẹn pé ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé ó lágbára gan tó epo bù háyà wọ̀yálà omi bayani àlàyé tó má àwùdọ́ ọ̀hà a àlàyé yìí kò sí ó ti yanjú jù wa hujjatun ọ̀rọ̀ yìí ẹ̀rí ni ma àtọ́ àálẹ̀ múnáàzẹ̀ ó gé iyèméjì ó gé fanfà yányá kò nílùú ká máa láǹfà máa torí àdìsí anábì sallallahu alaihi wasallam àdìsí tó yanjú ọ̀rọ̀ ni رحمه الله تعالى باب من الشرك لبس الحلقة والقيس ونحوهما لرفع البلاء أو دفع به وقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل أفرأيتم ما تدعون من دون الله إن أراد لي الله بكفر ألقن كاشفات بره أو أرادني برحمة هن المشركات أغنهم عنهن استقام رحمته قل حسبي الله عليه حق المتوكلون نعم شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣàlàyé ní gbogbo ìgbà tí a bá ti fẹ́ wọ báàbù kọ̀ọ̀kan a ní sheikh muhammad bin abdulwahab wọ́n wo àwùjọ wọn tí wọ́n ti ń ṣẹ̀mí wọ́n á rí àkíyèsí pé ẹbọ pọ̀ ní àwùjọ yìí ní àwùjọ wọn nígbà wọn. látara pé ṣéèkì wá dìde pẹ̀lú ìmọ̀ ṣe wá sí nípa ọ̀rọ̀ ẹbọ ìgbé ogun ti ẹbọ àti àwọn àfáà tí wọ́n wà ní àwùjọ nígbà náà tí wọ́n ń pèpè sí ẹbọ ọlọ́padà wá ṣàánú ìlú nẹ́ẹ̀tì tó fi di pé gbogbo ilẹ̀ Saudi lónìí lára báràkà dáwà ṣèkò yìí ni ló fi di pé ilẹ̀ yìí di ilẹ̀ mímá ẹni pé ní ilẹ̀ Saudi tí ò sí ẹ̀bọ́ mẹ́rin. ó túmọ̀ sí pé àwọn àsìkò kan ti wá ní síwájú kí sèkè yìí kó tó wáyé lẹ́yìn gbàtà Nabi sallallahu alaihi wasallam tó tọ́ lọ tán tí àwọn ẹbọ oríṣiríṣi àti àwọn ààyè ẹbọ oríṣiríṣi pọ̀ ní àwùjọ lára àwọn ẹbọ tó wá wà láwùjọ ọ̀kan lè tó fẹ́ kà lónìí òun náà ni sèkè ní báàbùn ọ̀rọ̀ kan lélẹ́yìn mina shirk ara ẹbọ ni lóbùsílẹ̀ hálàkọ̀ kínyìn ọmọ lọ lè fi sára nǹkan kan tó máa ń ríro bangus ti bangusi àbí nǹkan kan tí ó ṣe ródóródó bi hálàkọ̀ nka ti o sero bi bangusi. tí wọ́n ti rẹ́ tí wọ́n ti fi nǹkan sí àbí tí wọ́n ti kọ àwọn nǹkan kan sí i lára àbí tí wọ́n ti ya àwọn nǹkan kan sí i lára ní yíyà sí pé kíní yìí òun ni yóò máa ṣe iṣẹ́ kan ẹ̀wọ̀n ló àwọn kíní ẹ̀yìn kíní tẹ́lẹ̀ ibi sọ́wọ́ ìbókòlù bóòlù orúkọ rẹ̀ ẹ́ báńdì bó ṣe wà yí nìsín ẹ́ rí i pé báwọn ṣe fi sọ́wọ́ tẹ́ bá ní kí wọ́n fi ń ṣe wọ́n ní àwọn fi ń ṣe fáàlì yìí ó fi ń ṣe akọni àbí ẹlòmíì kan fi sọ pé mo kàn láìkì rẹ̀ kò sí nǹkan kan tí ó wà lábẹ́ rẹ̀ ní nǹkan tó jẹ́ hidden agenda kankan àbí ká ní spiritual agenda kankan ò sí ní abẹ́ rẹ̀ ní gbogbo àwọn kankan tó sọ́wọ́ yìí so bẹ́ẹ̀ ni ẹni tá a bá rí tó fi ru eléyìí sọ́wọ́ kò sí tó burú ń bẹ̀ èèyàn fi aago sọ́wọ́ kò sí tó burú ń bẹ̀ àmọ́ lópsìlẹ̀ ṣàlàkọ́ kíyàn máa wọ nǹkan kan tí nǹkan yẹn ṣe rogodo sí ọwọ́ yàn àbí sí ọrùn yàn àbí sí ọmọ kààyàn wọ̀lẹ̀kọ́ì àbí òwú o fi òwú kọ́ ọrùn àbí o fi kọ́ ọwọ́ wọ̀nà wíìmá àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ lára nǹkan tó jọ bẹ́ẹ̀ òun náà ni àwọn awọ tí wọ́n ṣe rogodo tí wọ́n ní ẹ kì apá awọ tí wọ́n ṣe tí ó ṣe lógodo tí wọ́n fi ibi tẹ́sí máa fi fún un sí wọ́n tó fi tẹ́sí máa fi dẹ̀ wọ́n ní ẹ̀ máa fi sí ìdí àbí ibi tẹ́sí máa fi fún ọ́fíìsì ọrùn àbí ọwọ́ lọ kíní kan mọ́ ọwọ́ mú okùn ọwọ́ á kíní wọn ọwọ́ ń sálẹ̀ báyìí òun la máa la máa ń pè ní alkhait alhalakọ òkú sábẹ nínú ẹbí ni wà ná wí ìmá yẹni pé kónkálukú kó máa ń wo ohun tí máa ń jọ ní àwùjọ rẹ̀ ẹ wá wò ṣéèkì wá nílẹ̀ rọ́pò ìbàlà nítorí tó fi fi sí ni pé kí àdánwò yẹni pé kí ìnira tó bá ọ kọ́ba lè kú lára rẹ̀ àwọn òdàfọ̀ ẹ̀yìn àbí kó dìbẹ́ndì rẹ̀ yẹni pé láti prevent rẹ̀ àbí láti cure rẹ̀ ìwọ́n tó bá fi nǹkan kan sí ọwọ́ àbó òfi sí ọrùn àbó òfi sí apá àbó òfi sí ẹsẹ̀ àbó òfi sí ìdí àbó òfi kọ́ ilé nítorí kíni nítorí pé kó bá lè prevent nǹkan fún ọ àbí kó lè bá fa nǹkan fún ọ yẹni pé kó prevent àbí kó kí ọ rẹ yẹni pé kó má jẹ́ ká burú ọdọ́dọ̀ rẹ àbí aburú ti ń bẹ lára rẹ kó kú òun bẹ́ẹ̀ ṣe kìnnìmínà ṣíríkì ara ẹbọ ni sheikh wa kọ́ mú àyà alukur'an wa tabawo lè wọnú sharixi nítalẹ̀ wọ́n ní rọ́fù ìhù bìmánà ìzàlẹ́tuhu báyìí nùzúlì yẹn ni pé kó yẹ ìnira yìí kú lẹ́yìn ìgbà tó tó ti sọ̀kalẹ̀ sí yàn bóyá ní ìsìn orí ń fọ́ wọ́n ní aa eré ń fọ́ yìí aa mọ́ bí eré ti ń fọ́ àwọn ayé náà ń jẹ́ kéré ọmọ fọ́ wáyé nígbà kíní sọ́ọ́ kó máa fi kọ́rùn káàkiri rí kò ní ọbọ mọ́ wọ́n dábàá gbà nígbà kiri fífọ́ bá lè lọ sẹ́yìn kó rí ti ń fọyàn ọ̀rẹ́dì rí òun ti ń fọyàn nítorí ọgbà tó fi kọ́rùn ẹ̀hẹ́n oná ń pè ní lè rọ́pò ìbàlà wọ́n fẹ́ kí nǹkan yẹn kó kò lára rẹ̀ àbẹ́ ìṣẹ̀kẹ́ ní sẹ́yìn ní gbogbo àìsàn ayé ó jẹ́ kí gbogbo nǹkan ní máa ń di àdánwò mọ́ àwa lọ́wọ́ báyìí ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn náà nù ẹ̀mọ́yé kí ni jẹ́ pé kí ààrẹ ǹbẹ̀ tí ó jẹ́ ọlọ́kùnrin sàdíkẹ́sì ọlọ́wọ́n bá kó yé wa ààrẹ kìí ṣe àbùkù ààrẹ kìí ṣe tí ó jẹ́ tí nǹkan ebú fún yàn kí ọwọ́ rẹ̀ ọmọ àlè ọwọ́ rẹ̀ bí wọ́n lọ́jọ́ máa ń gbìyànjú ọmọ àlè àbí ṣe ni wọ́n á ń tọ́ bọ̀ ọ̀hún àyírí tẹ́ máa ń kú ò ìgbà máa fi kíní yìí máa fi kọ́ra òun náà ń pè ní rọ̀fọ̀ì ṣéèkù wa ní dàfọ̀ìhù máa ní máa ní ìhù kọ́bìlà nùzúlì yìí òun ni kéèyàn fẹ́ dáàbò bò kí nǹkan yóò tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tẹ́ mọ̀ kankan yìí ọmọ jẹ́ kásá sí ọ máa fi kíní yìí máa fi kọ́ra tẹ́lẹ̀ wò dín sàsí ọ̀hà ni àmọ́ kọ́mọ̀ fi dọ́dọ̀ rẹ dìbẹ́ndì náà ẹ̀rọ mi ò ní èmi ò ní àsàsí àwọn ní wọ́n lè ní òní àzàdí àwọn ọmọ ní dábàá yìí mi ò sì rí tó burú mi dábàá yìí ebi ń dáàbò bora mi ni ọ dáàbò bora rẹ tó sàgbákò torí pé kí ni ìdáàbòbò yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti la àwọn ọ̀nà kalẹ̀ táàrin tí ó fi dáàbòbò wa ìwà wa lọ síbò míì ó ní kí ó lọ lè gbé sábàbí ọlọ́run síbi tí òbí sábàbí sí ń tọ́sọ́ di aláṣejù náà nù. نعم شيخ واني وقول الله تعالى كل أفرأيت ما تدعون من دون الله أولاً فعن نبي لا شيء في صفان وإياه صفان وإلبو إيه أو كفري pé gbogbo àwọn nǹkan míì tẹ́ ń lọ máa ń lọ lè ń pariwo pé kó sànú yín kó gbà yín mindúnilà tí kò kí ń ṣe ọlọ́run díkò yé wọn pé in aradani Allahu bidurrin tí ọlọ́run bá fẹ́ kí nìyàrá ọkàn ìní ànábì ẹwọ ẹwọ alukur'an ọkọ̀ gbé wá pé sọ fún wọn pé gbogbo àwọn nǹkan tẹ̀ ń sálọ̀dé báyìí wọn ò jẹ́ nǹkan kan kódà ìní gangan in aradaniyanlọ obìdúrín tọ́lọ́n bá ní nìyàrá ọkàn ìní ànábì alùnàkà ṣìfà tòdúrí ǹjẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó lè gbé nìyàrá kú o tó lè ní káràmà nìyí. àwọn àrọ́ọ̀dẹ lédi rahmatin àbí tọ́lọ̀ ń bá fẹ́ kí oore kan ó bá mi kíkẹ́ kan bá mi al-unnamumsikatu rahmati tí wọ́n lè mú ìkẹ́ ọlọ́wọ́ bá yẹn lọ́wọ́ wọn ò tó bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ ọdọ́dọ̀ rẹ̀ nínú ẹ̀mí wa ní gbogbo ìgbà kódà ká máa fi yí àwọn ọmọ wa láti kékeré

so lẹ́yìn náà àǹfààní tó tó wà ń bẹ̀ ni pé kódà àti máa lọ lè súnmọ́ gbogbo nǹkan tí ò dáa gbogbo àwọn tó ń sọ̀gùn owó tí wọ́n ń ṣe gbọ́mọlọ́mọ jí eré èèyàn hu gbogbo àwọn sàárè tó ti ya wòlíì ní káyìn àwọn tí wọ́n ń hu náà ni wọ́n ti hu pàtó ìpè táré bá ti jì ó ti di wòlíì lọ́rọ̀ ti yín náà nu so wọ́n ti hu wọ́n ti lọ lè fi irú ẹni báyìí tó wá pé àyà yìí bá lẹ́mìí rẹ̀ kò ní wá kì torí yóò kò ní wá kò ní nídìí gbogbo àwọn kaba yìí torí yóò ti yé ipe ntọ́lọ́ bá fẹ́ fún un ní ó fún un irú ẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam ló ṣe pẹ̀lú abbas anabi ni ya gulam inni u'allimuka inni u'allimuka kalimatin gbàtà anabi wa ń kọ tí ń kọ́ láwọn ọ̀rọ̀ ń bọ̀ anabi ni wa'lam annahu law ijtama'a tí ó gbé èèyàn àtàlìjẹ̀nu tó bá kó jọ ala an yadurruka anábìrin lam yadurruka illa bima qad kataba Allahu alayk n ò lè fa burú kankan sí ọ àfẹtọ́lọ́ bá ní ó sì ọ lẹ́yìn náà bákan náà tó bá tó kójọ àtẹ̀yàn àtàlìjẹ̀nu tó wá kójọ papọ̀ ipe lágbájá afẹ́ fún ọ ní oore báyìí ọlọ́run níjẹ́ ànábì níjẹ́ kó dá ọ lójú pé wọn ò tó bẹ́ẹ̀ wọn lè rí ọ fún lóore wọn àforí tọ́lọ́ bá ní ọ̀jẹ̀ tiẹ̀ ànábì wa ní rufihatil aklam wa jaffati suhuf kálámù ti gbé sókè báyìí kálámù tó kọ ogun kan tí ó ṣe wá ó ti kọ́ tó ti lòkè tíra tán kọ́ sí ti gbẹ wọ́n fi sínú ara igi bitọ́lọ̀ ń bá fi sábàbí sí nìkan wá sábàbí òun sí bitọ́kùnrin bá sọ pé yìí fi sábàbí mi sí àyín níbí ẹlòmíì yóò mọ̀ pé ah, ah kí ló dé báyìí ẹni ká máa wà ká máa wà ń táfi táfi dáwò bóra wa àlè wọn wà táwọn ọ̀dà tó fi dáwọ̀ bóra rẹ̀ àmọ́ òwúrọ̀ lè wádìí pé bọ́ọ̀ lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ ṣe ní pé ká wá ìdáàbòbò látọ̀dọ̀ ọ̀hún ntọ́lọ̀ wádìí nù ọ̀rọ̀ lè wádìí bó o ṣe ń wádìí pé bọ́ọ̀lọ́ ṣe ní ká máa kírun tí ẹ̀gbọ́rọ̀ ọ̀run náà ti dàrú mọ́ lọ́wọ́ àlọ́lá dàrú mọ́ lọ́wọ́ àdúrà dàrú mọ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ náà ló ṣe wá lè wádìí pé ìsọ́ ọlọ́run lọ́ba ti máa ń sọ̀yàn ẹnu challenge tó kù fún ọ nù ọ àmọ́ ọlọ́wọ́ ọ̀kọ́ ájò ọlọ́wọ́ ọ̀kọ́ ájò ọlọ́wọ́ ọkọ̀ ájò tí bá ń jẹ́ ájò tí ájò táwa ń wíhùn ájò táwa ń wíhùn ọlọ́wọ́ bá kọ̀ ọlọ́wọ́ ọ̀kọ́ ájò ájò ọlọ́lẹ́wọ́ ájò ṣẹ̀ríà tí anábì sallallahu alaihi wasallam tó mú wá fún ọ ájò tọ́lọ̀lẹ́wọ́ nù àwọn ọlọ́wọ́ ọ̀kọ́ ájò ájò ẹbọ ibnu kathir rahimahullah wọ́n wá ní tí ọlọ́run bá ń sọ níbi ayá yìí ayílá ayé tàbí ìrúnà ṣe àmìnà àm ní nípa ipá àwọn èèyàn káàkan kan nípa ọ̀rọ̀ wa tí ó rí ọmọ ènìyàn wọn ò lè yí ọwọ́ agbó padà àmọ́ wọ́n lè fa agbó sẹ́yìn ṣé kó yí wọn pé irọ́ ni wọn ò lè yí padà wọn ò tó lè fa ọwọ́ rẹ̀ sẹ́yìn ìdí ń jẹ́ ìmọ̀nì tọ́lọ́run bá ní ìdìnnà wọn ò lè yí agbó rẹ̀ padà wọn ò sì tó lè fa ọwọ́ agbó rẹ̀ sẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí tó gbọ́dọ̀ nílẹ̀ ní ẹ̀mí wa ni ọlọ́run wa ni kul hasbi allah wa nabi sọ pé ọlọ́run ọba ni yóò tó mi ayi allahu kafi yẹn ni pé ọlọ́run ọba tó man tawakkala alayhi lẹ́nu tá a gbára lé alayhi yatawakkalu almutawakkilun gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ẹni tí ó gbára léèyàn ọlọ́run ọba ni èèyàn gbọ́dọ̀ gbára lé kama qala hudu alayhi salam anabi hudu ó ń sọ iná kọ́lẹ̀ kọ́ọ̀mì yìí ó ń sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní ìntẹ̀kù iná kúlù ilà ìtàrọ̀ kẹbàdù àlẹ́ àtìnàbí sù kúl ìní uṣìdù lọ àwọn wàṣíhádù àní ìbárí onímọ̀ tó ṣèkó. àwọn ọjọ́ anabi Hud wọ́n sọ fún nítorí gbogbo abúlé ní ìṣẹ̀lẹ̀ sí ọ yìí nìsín. ìdí ìjẹ́ kó máa ṣe ni pé ilà ìtàrọ̀ kẹbàdù àlẹ́ àtìnà àwọn mùsíbà ti ń bá ọ àwọn òòsà wa ní bí ń ṣe ọ́ gẹ́gẹ́ bá àwọn òṣèlú wílé ṣe pé ó rí wọn àwọn àbá ń bínú sí wọn ni <laughs> àbá ń bínú sí wọn kọ́ àbá bínú sí wọn ni àbá àwọn ènìyàn ọlọ́run bínú sí wọn àwọn ènìyàn ọlọ́run bínú ni àwọn ènìyàn ọlọ́run sọ̀rọ̀ orí fín ọlọ́run lè wá sọ̀rọ̀ orí fín àti ọ̀yọ́mọ̀ ọlọ́run fín ọlọ́run sọ̀rọ̀ orí fín subhanallah kai ọlọ́run sọ̀rọ̀ orí fín náà lẹ́ka máa wí kódà mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ẹnìkan ẹni yẹn wàláhì ẹni ò kì í ṣe súnà àmọ́ ní ìsinmi wọn á rántí àwọn oníkílẹ̀ tí a máa ń wí gẹ́gẹ́ ní wòlí wòlí wòlí wòlí wọ́n lè ti ní ṣe ẹni ọlọ́run wọ́n jẹ́ níyà á mo tún wá dún jòkójòkó báyìí pé ń ah, gbọ́ràn sábà ìfẹ́ sọ ó flat na serious wọ́n na ti gẹ̀kùn ní ṣẹlẹ̀ ó ẹni ọlọ́run wo tó ti wá rí mi mú ó ní ẹni ọlọ́run wá wò pé ah, ah, ó yẹ ju àdìsí wọn báyìí mo ní ah bàbá yìí ó ní yàní ó ní ó ní ẹ ìdá ahabba Allahu abdan ibtalahu pítọ́lọ́ bá fẹ́ràn ẹrú kan ọlọ́run wa kọ́ àdánwò tì í ẹni tó bá jẹ́ ni ọlọ́run tó wà ó pé ẹ eh, àdánwò ọlọ́run rèé àbí mo sì ọ́ nínú fún àárín ẹrú ìsinmi kọ́ jẹmíyà tó ní tí ń jẹ́ ẹni ọlọ́run ní àmọ́ wọn ní ẹnìkan ní ìsinmi ẹni ọlọ́run ni ọwọ́ ẹni wọn wú ó ní wòlíì kankan kọ́ olóní ogun ológunú olóní ogunú kìí ṣe wòlíì eba ológun náà wọn fi ń ṣe yíhun ẹni ọlọ́run ìlọ bí rárá ah gbogbo àtàwọn adákẹ́yìn ọ̀gbìn ah ah bàbá yìí ìgbà tí ẹ̀nà padà wá di onísúnà tó wọ́n pé ah àṣetíra súnà bàbá yìí ń ká ìfẹ́nu ní ń bá kí báyìí tíra súnà ni so òun ni pé kéèyàn ó jẹ́ ẹni ọ̀rọ̀ kéèyàn àwọn àwọn ìjọ olówó àwọn kèfèrí náà sọ fún ọ pé gbogbo tí ń ṣe ọ yìí àwọn òrìṣà wa tó ń bá wí náà ní jíkà burú mọ̀ sí ọ. wà á ní oṣìṣẹ́ kúl ọlọ́run ni wà nábì sọ kọ́ọ̀l ẹ̀hẹ́n ànábì lúlù wa sọ fún ọ pé ní oṣìṣẹ́ lọ èmi jẹ́rìí ọmọkọ́lọ́ wọn bá ní ọlọ́run o wọ́n ṣídùú ẹ̀sìn lọ́lẹ́mà ní bàrí òun ni màá tó ṣe kù gbogbo ẹbọ tẹ́ ń ṣe yìí mi ò ní bá yín débẹ̀ ẹni pẹ́ ń sọ pé òòṣà ní fi òòṣà ní fa burú kàn ní a ẹbọ lẹ́ ń ṣe pẹ̀lú ọlọ́run ọba yìí. washhadu anni bari'un mimma ta'bud mimma tushrikun gbogbo ẹbọ tẹ́ ń ṣe mí yọ kó lára yín min duni tẹ́ ń ro ẹlòmíì pọ̀ mọ́ ọlọ́run fakiduni jami'a gbogbo yín yẹn ẹ wá ti ń tẹ́ bá ṣe báwọn anabi ọlọ́run ti máa rí nù ẹni tó bá fẹ́ ju àwọn anabi ọlọ́run níbi dáwà kí ló máa ṣe ojú fún kí ló máa ṣe ojú fún fakidúùnì gbogbo ògùn tẹ́ bá máa sẹ́ ẹ máa sá fakidúùnì gbogbo àwọn àṣà tí ẹ máa sá mo sọ́nbi kan yóò ní mo ní gbogbo àwọn àlejò nínú yìí náà tẹ́ńtà látàsí igi ó tẹ̀ sí wá rẹ̀ wọ́n ìmí ti takú ìmí ti darúgbó ìmí ti kú ìmí takú pé irọ́ mo ti gba ìsìlámù ní ìṣe máa tó wọ́n sá sá sá wọ́n yọ ọ̀pọ̀ sẹ́mọ́ wọn lọ́wọ́ wọ́n sá sá sá sá kò ṣe mọ́ pàtó wọn wá wò pé ewu ló kù nísìn. òun ni pé fàkìdú ni anábì wúdu ni ọ̀yá ẹ ṣe gbogbo tẹ́ bá ṣe fún mi ẹ tètè òun ẹ lọ sàtà sí ẹ lọ sọgùn tó mọ látún wọ̀rùn ẹ ní ríran wọn látọ̀dọ̀ ọlọ́run. inni tawakkaltu ala Allah bí mùsùlùmí ti gbọdọ̀ rí ni o èmi ọlọ́run ni mo gbára lé rọ́bì wa rọ́bùkùn ṣé bóun lọ́lọ́run mi lọ́lọ́run ọba tí náà ó rí mi ó rí yín lọ́ da yín lọ́dọ̀ yín náà ma min dabbatin illa huwa akhidhu bi nasiyatiha Allahu akbar kò sí tọ́lọ́wọ́ bá dá láyé tí pọ́lọ́wọ́ wọ̀ ká ọlọ́wọ́ bá lọ gbá aṣọ orí rẹ̀ mú ẹni pọ́lọ́wọ́ lè fà á sókè báyìí tẹ́tẹ̀ òní tó lẹ̀ gbogbo àwọn bàbá tẹ̀mọ́ ní àwọn bàbá yìí burú wọ́n sàǹtà wọn dáná wọ́n ní nǹkan yóò mú láyò mẹ́ni ẹ̀ mọ̀ tara ẹ̀ jẹ́ bàbá tẹ́kùlé rìn nínú ilé rẹ̀ tẹ́kù tí wọ́n tí wọ́n sáré lọ tí wọ́n sáré bọ̀ tí dùn ọmọ jẹ́ tí bẹ́ẹ̀ dọ̀lọ́ nù kó saná ń kàlí rẹ̀ kó fi pa ogbó òdùn yọ́lọ̀lẹ̀ rógò òdùn yọ́lọ̀lẹ̀ wá sọ́lẹ̀ lásán ẹ̀ bá jùlẹ̀ fáwọn èkúté yìí gbogbo àwọn ayọ́mọ ìpèjà yọ́ni ẹ̀ tẹ́mọ̀ kan tàn yín jẹnu wọn àwọn bàbá kìíní ah àwọn náà kún lọrin lónìí kẹ ẹ wọn ju bí mẹ́rin lọ mọ́ ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ní tíátà náà ọlọ́wọ́n bá ní àá kò sí ipá ní káwọn ẹ̀rí mi wọ́n ni ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá ni bàbá ọ̀làlàáfíà bàbá tó ní dókítọ̀ ẹ̀rí tí bàbá lágbára nu. No àbádọ́dú dókítà tí ọmọ fún lábẹ́rẹ́ kò sí ẹ̀dàkùn agbáradà yọ fọ́ bàbá ó ní bàbá ń sùn bàbá ọba máa ń sùn ni bàbá tó lágbára nu àbí ṣètọ́ nìkan tàn wá jẹ wàláì ìṣù nìkan tàn wá jẹ tí wọn bá ronú dáadáa yóò rí pé wàláì àzùm àbí kí o dúpẹ́ lọ́wọ́ ọba nìkan oṣù àbí kí o dú kọ́ra àbáwọn gan-an mọ̀ pé wàláì bí tẹ̀ ń gbé mi dé yìí ń débẹ̀ kí n tara mi jẹ bàbá mi gan ẹ mọ̀ ní pé ah, ah, ẹni ó ti ah, jẹ́ni ọlọ́run bàbá yìí jẹ́ni ọlọ́run kọ́ ṣe pé fóònù ló mọ̀ fi yanjú ọ̀rọ̀ mi fóònù ló fi yanjú ẹ̀ pé lọ́lẹ́ bá ń rí lágbájá ẹ kí mo ní kó ṣe kíní fún lágbájá wọn ni yé àwọn bàbá yìí ti yanjú yé àwọn ẹni ọlọ́run ní ká àwọn bàbá yìí ní ká uh, connection. tó ń gbọ́ mọ̀ pé ipa mi ọ̀ka kíní yìí إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ọlọ́run bá ní dájọ́ ọlọ́run bá mi òun ló máa ń gbìyàn sórí orí orí ọ̀nà ìlànà òdodo ọlọ́run bá là kalẹ̀ ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́run bá là kalẹ̀ ọ̀nà tó bá ti wọ́ kò kí ń ṣe tọ́lọ́run bá gbogbo ẹni tó bá ti rìn tí ń rìn àti kò kí ń ṣe tàlẹ́bí sallallahu alaihi wasallam òun ni tọ́lọ́run. قال مقاتل في معنى الآية afáwa mukọ́sí ó ní ní pé ó ní ìyànà ó ní nípa ìtumọ̀ àyà yìí ó ní pàtàkì àlà ọmọ nàbí sallallahu alaihi wasallam ó ní ànábì náà ń bi wọn wọn bi ànábì náà bi wọn lọ́rọ̀ yìí pàṣẹkẹ tí gbogbo wọn dákẹ́ ni àyìnlẹ̀ annahum la ya'taqiduna dhalika fiya torí wọn ò ní àdìẹ ọkàn bẹ́ẹ̀ wọn ládìẹ ọkàn bẹ́ẹ̀ yẹn ni pé kàtàna ni bi wọn pé àbí ṣé wọn lè ṣe kankan fún mi gbogbo wọn dákẹ́ ni sípa ẹnìkan ká mi kó sàbúrú fún mi nígbà nìkan lè ṣeré fún mi àwọn kékeré dákẹ́ wọn rí nǹkan sọ sòtórí pé ọgbà ipe ẹnìkan ò lè sàbúrú fún yàn àwọn mùtúmẹ́ dákun gbogbo àwọn ọ̀nà ẹbọ yìí pọ̀ ọ̀pọ̀ ọ̀nà ẹbọ yìí pọ̀ iná nírú àwọn àsìkò táwọn ayé Ibn Durayd kọrin kan òun níbi parí ọ̀rọ̀ yìí ó ní la ta'jaban Ibn Durayd ó sẹ̀mí nìkan bíi ọgọ́rùn méje ọdún lẹ́yìn tí àwọn ará ń dàbà ní o ó ní la ta'jaban min halikin kayfa gawa bal fa'jaban min salimin kayfa naja ó ní àsìkò táwọn ń ṣẹ̀ mí yìí ó ní májè kọ́ yọ lẹ́nu tó bá rẹ́nu tó parun pípù ni wọ́n ti wá parun báyìí ah májè kọ́ yọ lẹ́nu tó rọ́nà parun lọ́là kan lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi yìí ẹ dákun tó bá ń lọ nísìnyí ọmọ gbọ́ òkà ìjọlá nẹ́bì twenty naira òkà ọmọ ẹ̀yìn twenty naira gbogbo àwọn kìíní ẹbọ ní òbọmọ òkà fọmọ ṣe kébé ẹdèmọ nídìí twenty naira ẹsùnmọ lọrùn twenty naira ẹwọ ẹbọ tó ń twenty naira tí wàá ní káyọ̀ ọmọ wọnú ẹbọ láta àjẹbẹ̀ni òkà kó máa tà òkà ní ọmọ mú ọ̀tà subhanallah òun ò ṣe mú òkà ń kójú òkúnlẹ̀ rẹ̀ kó fi sọ́wọ́ kọ́ tẹ́mà ọ̀rọ̀ tó ẹkọ́ yẹ kílá káyẹ̀ gbógbé pé òkà tí mọ̀ fítà kí ló lẹ́tọ̀ wá ń kiri tó tó wà lè wá microphone pé òkà tajà rèé òkà tajà àá ìwọ́ tààrà ń kiri káàkiri òkà náà ni òkà àwọn òṣìṣẹ́ fún ni òkà àwọn òṣìṣẹ́ yóò tó bẹ́ kó tó máa wọnú lé yóò àwọn microphone tó hàn tán tán tán tán tán tán so òun ni pé bí yìí láti mọ̀ pé ogún ọ̀nà táwọn èèyàn ó fi wọ iná ọlọ́run ọba ọ̀pọ̀ wọ́n ti bá wọn dírẹ́sì rẹ̀ àbá wọn ní falba ẹ̀yẹn la ta'jaban min salimin kayfa naja bal fa'jaban la ta'jaban min halikin kayfa ghawa bal fa'jaban min salimin kayfa naja nítorí gbọ́dọ̀ mọ ìyàwó lẹ́nu onípẹ́ tó bá wá kó ní àwùjọ yìí kó ọbọ̀ndì bíi di bídíà ọbọ̀ndì ẹbọ ọbọ̀ndì kúfúrú ọbọ̀ndì gbogbo ẹ̀ ọbọ̀n bẹ́ẹ̀ ẹ̀kọ́ mọ̀ yàrá lẹ́nu kọ́lọ́ kọ́ ṣàfiwá sínú àwọn tí wọ́n bọ́ gbogbo àwọn kìíní yìí torí kéèyàn ó bọ́ ń bẹ́ẹ̀ òun lórí rẹ fún yẹn láyé àti ní àgbéyàmà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa Assalamu alaikum ọ̀túnlá. wọ́n làkúrò rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ńdà púpọ̀ tó ọ̀dọ̀ wa rí pé ìsìnlá. oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pé ẹlẹ́kùn sẹ́ mùsùlùmí ṣó lè mú ẹni tí èsì mùsùlùmí ní tight friend. tight friend ni pé ọ̀rẹ́ àyùrú ń jẹ́ báwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين ọlọ́run bá lè kọ́ ní lẹ́tọ̀ọ́ ó ṣe pé ọ̀rẹ́ ayò tiẹ̀ òun náà ni kò kí n ṣe mùsùlùmí kọ̀lẹ́tọ̀ kọ̀lẹ́tọ̀ ṣòro tí yẹn máa ń yàn lọ́rẹ̀ kẹ́ni pé àwọn yẹn sọ pé fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ bó lè ṣe lè rí fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ bó ṣe rí gbà wò ó mi pẹ́ tó bá fẹ́ràn kódà ní sọ̀rọ̀ sọ́lá mo sọ pé ẹ̀lẹ́ ẹni tó bá fẹ́ náà lèyàn máa ń tẹ̀lé lèyàn máa ń sẹ́sìn rẹ̀ tó bá ti lẹ́nìkan tó ń bá rìn ẹ̀sìn rẹ̀ wù ọ́nù ẹ̀sìn rẹ̀ wù ọ́ sọ òun ni pé ntọ́lọ́ ní ká ní ṣe pẹ̀lẹ́ tí bá ti ṣe mùsùlùmí òun náà ni wàlẹ́ àwù pé èèyàn ni pọ́mọ ẹ̀dẹ́ èèyàn ni ìgbà èèyàn ni àmọ́ pé ọ afun ní wàlẹ́ bí wàlẹ́ àwù mùsùlùmí lọ́wọ́ fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́n bá ní wala abdun mu'minun khayrun min mushrikin khayrun min mushrikin ọlọ́wọ́n ní mùsùlùmí tó jẹ́ ẹrú kùrú tí ò wúlò tí ò sí kankanlá rẹ̀ ó lóore ju ọdún bá jẹ́ kékeré lọ ògidì kó tàtí ẹ̀jẹ̀ mùsùlùmí òun ó lóore ju kékeré ọlọ́wọ́n bá lọ. wọ́n lọ́wọ́ àjàbá ti kò kọ́dà kí gbogbo nǹkan mọ́ gbọ́ lára rẹ̀ ní bí ó ní wà ní bí ó ní làákàyè ní bí ó ní ẹwà ní bí ó ní owó ní bí ó ní ìkórè ní ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ yẹn lọ rẹ̀ ọ̀lẹ́tọ̀ tó lẹ́yìn náà ọ̀rọ̀ kan bẹ tí ó dá tí ń gbẹnu àwọn èèyàn òun náà ni pé àwọn ẹlẹ́sìn kejì àbí àwọn eh, àwọn ọmọ ìyáwó kejì ọmọ ìyáwó kejì ń bó ọmọ ìyáwó kejì wo kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá yín bo wọ́n èsì ọmọ ìyá yín o kódà kọjọ bíyàn kọjọ bíyàn kó lè pé ìyá kan náà ló bí yín tó bá ti yà náà kírísítẹ́nì lọ àbí yà náà kẹ́mí lọ ẹ ti pín ẹ̀dí pín sòun náà ni àbí ìyàní ọ̀lọ́ ìrìnàjò àbí kó ṣe pé ọ̀rọ̀ àkídà yìí àfi ká mójútó kó kílíà tí ẹ̀yàn bá mójútó àkídà nínú kí èèyàn mọ́ sàṣejù bí kò sì mọ́ sàṣètò ẹwẹ́ lómi nípa àwọn kiri yóò iná nìsín òun wà sàṣì gbé fi pé ìbẹ́bọ̀ sọ̀rọ̀ káà bá sọ̀rọ̀ kò ní ọmọ bá sọ̀rọ̀ tó bá bá sọ̀rọ̀ bó ló ṣe fẹ́ rí ìfàkófà bó ló ṣe rí wà ṣiṣẹ́ fún bá sọ̀rọ̀ àwọn ká ní ọ̀rẹ́ rẹ̀ dà best friend rẹ̀ dà kó wá ní òun náà nì àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ta wọ́n fẹ́ fẹ́ lọ́kùnrin àbóbìnrin wọ́n yìí ni Daniel yìí náà ni àbí Janet yìí náà ni káì nbo nbo ni mùsùlùmí wà sọgbọ́n eléyìí kọ́nà kọ́nà ṣáà sànù fún wa. sí àwọn kírísítẹ́nì ẹni kọ́ lọ́wọ́ bá sọ náà Qur'an wípé laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha thalithu thalatha làwọn ń sìn ọlọ́run bẹ́ẹ̀ ta ni wọ́n ní wọ́n ní olúwa bàbá wọ́n ní olúwa ọmọ wọ́n ní olúwa ẹ̀mí mímá tó òun nù. ẹnu náà tàbí pé wọ́n ní alẹ́ kitab wọ́n pé wọ́n nígbàgbọ́ pé ọlọ́run bá sọ àbí kọ́ máa ṣe wá ní iyèméjì nípa pé bóyá kékeré àbí wọn kì í ṣe kékeré àgbọ̀dọ̀ ní iyèméjì lórí rẹ̀ tó òun ni pé bákan náà ọlọ́run ọba táwọn ń sìn wọ́n fi kún wọ́n fi kún ẹni tó bá ń sọ̀rọ̀ ńgbà míì ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ń bá a mú ọ̀rọ̀ yìí ń bá a mú ọ̀rọ̀ yìí ń bá a mú bákan tó yá báyìí ó tún bọ́ gbọ́ ní orúkọ ẹ̀jẹ̀ Jésù olúwa àwọn àà olúwa yín bò ọlọ́run àwọn tòbí lẹ́sìn mọ̀ pé wọ́n tó ti yapa sọ eléyìí a sì níná yà àwọn kẹta ti kún kì í ṣe ọlọ́mọba kan lájọ ń ṣe o náà. salaam. na òun yóò wọ ìwé pé ká ẹgbẹ́ ẹ̀ máa ṣàdúrà àdúgbò kọ́ máa ṣàdúrà fún yà lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́wọ́ tó wúlò àwọn tó wọ ọdún sí ìkọ̀kọ́ ẹ̀dá ìyá bí abẹ́rẹ́ fájà sẹ́yà lè ṣe fájà àwọn àmì kí ẹ̀ máa ṣe rẹ̀ dákẹ́. kí wọ́n máa ṣe bídẹ́ àní náà ọ̀nà tá lè gbà ṣe tí ó fi bá súnà Nábì sallallahu alaihi wasallam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 ó sì tawassul bí suratin min suwaril Qur'an ó ti yé àmì wá wúlò tọ̀dọ̀ wá ní àyè tí wọ́n bá ní ọlọ́run ó bọ̀ lọ́wọ́ ọlọ́run ṣe kí ní kàtà bá tí àjá ní á ah, òun ṣe pèlè ní àbí alámúdára gébà fún ọ ah, òun ṣe pèlè ní àbí kúrò aláwò fún ọ ọfẹ sọmídò kú ọrùn ni so àti kódẹ àti kódẹ ayàkùrá nìyí níbi tí àdéhùn sọ̀rọ̀ sọ́lá tí ó kó rẹ̀ sí ọlọ́ Assalamualaikum. Please, what is the punishment for a Muslim that is using cream to bleach his or her oil? Na kí wọ́n máa bóra kí wọ́n máa bóra irú eléyìí ó yẹ kí èèyàn ó ṣàkíyèsí nípa rẹ̀ burú àwọn nǹkan yẹn náà ìtàgé ìṣù ní ìtàgé ìṣù náà ni gbọ́n tó bá bẹ̀rù ọlọ́run yóò gbà pé bí ọlọ́run ọba ṣe fẹ́ràn náà lòún ṣe wà yìí ọlọ́run bá ní yá ayyuhal insan ma gharraka bi rabbikal karim alladhi khalaqaka fasawwaka fa'adalaka ọlọ́run ní kí ló dé kí ní tàn jẹ sọ́lọ́run ọlọ́run ní èmi dá ọ èmi ṣe ọ́ lọ́gbàdọ́gba ó ṣe bí mo ṣe sí ọ̀hún bákan náà nínú suratul àwọn àwọn àwọn ìtànjẹ tí ṣètọ́n tí ó máa kó bá wọn ẹni tó pè bá ń ṣe olùtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run ní pé wala oníṣètọ́nù sọ pé wala umanniyannahum wala amurannahum wala yukabitanna àdánà lànàm wala yughayyiranna khalqallah. ipa ara iṣẹ́ ìsùkéṣu ọmọ sí lára àwọn ẹ̀dá mọ̀nìyàn tí ó fi rí wọn sọnù tí ó fi nù wọn wọn náà ni pé wọ́n máa yí ẹ̀dá ọlọ́run ọba padà ara ìyí ẹ̀dá ọlọ́run bá padà awọ wa bí ọlọ́run bá ṣe dá wa nìyẹn tó kó máa yí padà ọba amú tó bá kan náà nítorí tó ìfà fẹ́ ṣe wọlé yìí dáa ẹ́ máa kó wúra kírìm nítorí kan fẹ́ bó ara ẹ̀mí rẹ̀ ń kọ́ ẹ̀mí rẹ̀ ń lẹ́yìn náà tó lágbára fún kinní gan fún ẹ̀nìyàn fún fún fún àlàáfíà ọmọ ẹ̀dá mọ̀ nìyàn ọlọ́láfíà ọmọ ẹ̀dá mọ̀ nìyàn so gbogbo àwọn oríṣiríṣi àwọn àìsàn náà làwọn afáàní náà làwọn tí wọ́n jẹ́ àwọn oníwòsàn náà ń sọ so bákan náà tẹ́ bá ń wò ìtànjẹ èṣù ni tọ́pọ̀ jù lọ so ẹ̀ṣẹ̀ ni kò dáa so kí ni wọ́n fi ara rẹ̀ lẹ́kọ́ bá ṣe dáa tó ní bá wọ́n ń ṣe ntọ́kàn nídàn ni kókó tó kó bá ti ronú pìwàdà kí ni ṣe má tó ti tán tó ti tán àwọn ṣètánì kan wá ń bẹ wọn ni ah ah Fatima olùkọ́sí wa ń dúdú ah kódà wà fẹ́ fáìn náà mọ́ dà wọn lóhùn mọ́ dà wọn lóhùn mọ́ bá tiẹ̀ mọ́ fira rẹ lẹ̀ lọ pé ọlọ́wọ́n bá á ah, ọlọ́wọ́n fẹ́ kínní yìí ǹṣẹ́ má ǹṣẹ́ má gbogbo tí ò da tọ́lọ́ bá lọ́wọ́n ọ̀fẹ́ tí anabi sàlámù ní kò da tí yẹn bá ti ń ṣe ọlọ́ọ̀yì yóò mọ dọ̀tí ẹ̀ níyàn ni yóò mọ dọ̀tí ẹ̀ níyàn yóò mọ dọ̀tí ẹ̀ níyàn ní nǹkan ẹ̀ṣẹ̀ tó bá wáyé àti kìnìyàn bá ń fẹ́ bó ti ń ṣe é sí yóò wá fẹ́ gbogbo ẹ̀mí wá dúdú pa tó wà di pé wà sí oníṣẹ́ lẹ́nu rẹ̀ mọ́ ìmẹ́wàá líle kankankankan náà ni àfáà ti pèèyàn sí ẹ̀ṣẹ̀ ni ọmọ bí tó ti rí tiẹ̀ tí ó ní ẹ̀ṣẹ̀ nìyẹn náà ẹ̀ṣẹ̀ ní kéèyàn ọ̀yẹ́ lè ṣe dùnà báyìí kẹ̀dẹ̀ gbé kó mẹ́ la ilaha illallah ah! kọ́dà ń tó jẹ gbèsè ṣe bí ẹ̀ṣẹ̀ náà lọ́sẹ̀ anábìnrin ní kírun sí ọ̀la ìbẹ́ṣẹ̀ ni tukẹ́ ọmọ alẹ́gísẹ́tì ẹ̀ṣẹ̀ báyìí fáwọn èèyàn tó ní pé irú gbogbo à ń búra yìí náà ẹ̀ṣẹ̀ ni kò dáa ní lẹ̀ bẹ́ẹ̀ náà ni relaxa ìyíwò náà ìyí ẹ̀dá ọlọ́run bá padà ní ni máa ń rí bẹ́ẹ̀ irun èbó náà ni máa ń waves irun yòó bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yí ẹ̀dá ọlọ́run bá padà ní ṣùgbọ́n Ọlọ́run àìlẹ́nu. oníbẹ̀rẹ̀ yìí ní ní abẹ́ ìbéèrè ti ẹ̀sùn náà yìí náà bá wá lé tó lè lòkúta lọ lákòókò àtà ìdí jẹ́. tẹ́mi lé ní ọmọ fi lé tẹ́mi ti dọ̀tí ní ọmọ fi ṣe bí ẹ náà rí fura bẹ́ẹ̀ kò ní pé yẹnì wọ́n bí anabi sallallahu alaihi wasallam ń gbé kí ni ìmọ̀ ń ṣípayá ẹ̀mí anabi ni jàdáwà yẹnì alukur'an kí wọ́n sì tẹ̀lé alukur'an tìláwà ni wọ́n jẹ́ pé kí wọ́n máa kà á pẹ̀lú tadabbur tó túmọ̀ sí pé kí wọ́n máa gbọ́ wáàsí wáàsí tí wọ́n máa mú ẹ̀mí yàn tẹ̀ kì í sàn wá tí wọ́n sọ fún ẹ pé onímọ̀ ṣẹ̀ náà alùsùnà lè máa ṣẹ̀ alùsùnà lè jẹ́lẹ́sẹ̀ á ah! tẹ́ pé ẹ̀mí wọn máa lé sí ní ẹ̀mí wọn máa lé sí kẹ̀yìn wọn ẹ̀yẹ lè máa jẹ́lẹ́sẹ̀ so òun ni pé istighfar kí wọ́n máa túbá kí wọ́n jáwọ́ pò níbi àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí wọ́n bá ti ń jáwọ́ pò ń bẹ́ẹ̀ ẹ̀mí òun ọlọ́run mo sì mọ̀ fọ́ mọ́ ń bẹ́nu hadith gan anabi ni wa idha taaba saqula qalbuhu tó bá ti túbá ọlọ́run sì máa fọ ẹ̀mí yẹn má ẹ̀mí yẹn máa má so ìtúbá kò níbi ẹ̀ṣẹ̀ tó ti máa ń fọ ẹ̀mí má ni bákan náà ìmọ̀ rántí ikú kí ọmọ rántí ikú kí yọ kan náà làwọn ọlọ́run ṣánú tí máa ń fọ ẹ̀mí má ni lẹ́yìn náà kí ọmọ rẹ̀ lè ìlọ ti ti ilẹ̀ kìí ṣe kó débi ọmọ lọ́lẹ̀ já ọmọ lọ́lẹ̀ búyàn irọ́ ọlọ nínú ọ̀bẹ̀rù ọlọ́run àwọn sọ àbámútà bá wà nítẹ́ àwọn wà bí ẹni pé ẹyẹ bà lé àwọn lérí bí ẹni pé ẹyẹ bà lé àwọn lérí ni sùtá wọn farabalẹ̀ kọ́lọ̀ nǹkan mọ́ṣáà àti àlékún àgbóyè sọ̀rọ̀ fún wa lẹ́yìn. lábẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀kọ́ àti ẹ̀sìn wọ́n pé ṣé kírísítẹ́nì lè wọ́n. kí ni kírísítẹ́nì Allahumma illa ìgbà kó bá ní kankan ṣe ní nǹkan yẹn pàtàkì tó lápèjúwe bóyá ìlú tẹ wà kò sí ẹni tó mọ fáànù mọ́tàlásí tó mọ fáànù tó ṣe àfi ẹni tó jẹ́ kírísítẹ́nì yìí kọ́ wọ bẹ̀ kó ṣe tí ó ṣe kọjá ni. Wallahu a'lam. làwọn bẹ̀rẹ̀ ìbéèrè pé tí ẹ bá rẹ̀yàn báwọn èèyàn ṣe jẹ́ wọ́n ní kẹ́hìn lọ́wọ́ wá ìpín kẹ́hìn wá kó àwọn ní ẹ̀fí òkú para ẹlẹ́kùn tí ó yẹ ẹ̀mọ́ ẹ̀dá kó o ti ẹ̀bọ. àwọn kan náà irú àárẹ̀ yìí gbé ẹni ọ̀dá yìí pé ọmọ ọdún méjì àárẹ̀ yìí tó bá jẹ́ pé bí ẹ jíkí bá yẹ wọ́n ọ̀nà tó fi lọ bí anú rìn lápòjúwe tó wá nínú ògùn inú òun ni omi inú ìgbín tó tó wá pé bá bẹ́ẹ̀ nígbọ́n jẹ́ àrọ́bà rẹ̀ wọ́n lè pé ń ṣe bẹ́ẹ̀ tó tí ò ní mọ́jẹ̀mú kankan tí ó sì pé tí ó sì ní ní ọkọ̀ kankan tí ò ní ní kinní kan tó. lẹ́yìn náà wá ní ọ bẹ́tà kan lọ lè tó wádìí ipe tí o ṣe pé ó tó kó àrùn kankan sí ọ torí sí ìpèsè jẹun tútù bóòlù mi rẹ̀ sí léṣe máa mú tútù tó kíyèsí o tó ọ̀pọ̀ náà wò náà wọ́n ní lábẹ́ ìgbéwò iṣẹ́ kristian ní ọ̀rọ̀ mọ́sáfẹ́ àwọn ọ̀rọ̀ mọ́sáfẹ́ wọ́n ní àpá kan ní ó dá ilé òun lẹ̀ lọ́sọ̀ àpárá sùn tó inú mọ́sáfẹ́ yẹn ló wá kó àwọn ọ̀rọ̀ sí ẹni kọ́ wọn wọ́n á tún ka kristian obìnrin náà kó nà wà ẹ̀kọ́ ọkọ̀ àwọn aráàlú tó ta àwọn ọ̀gá wọn. Ah, kò ní ẹ̀tọ́ lórí ọba mi yíwọ̀n ṣe dọ̀rọ̀ pẹ́ẹ́lí pé yíwọ̀n dọ̀rọ̀ ní yọmọ wá ní gbàkọ̀ọ̀kan ní dọ̀rọ̀ èsì nǹkan tí yóò mọ lọ continuously yóò mọ repeat ara rẹ sí gbogbo àgbogbo àhà ah, ah. so Allahu a'lam náà. bákan náà èyí pé ẹnìkan bẹ́ẹ̀ ó ní ìdí àgbà kan àwọn àbá wọn táàsì bọ́ ni ó dókòó ayé ni mú ni a máa ka àyà kàtẹ́ láti ṣe ẹ̀ sílẹ̀. ń bẹ́bẹ́ lóòótọ́ ń bẹ́bẹ́ ń wọ́n máa ń gbé ojú lóòótọ́ kọ́lá ẹlòmíì yóò ní òun ní ru odidi ṣẹlá àkùrá rẹ̀ kéékèèké òun òun ni wọ́n gbé sórí kí lóun gbé Kùránì rù sọ̀rọ̀ eléyìí bẹ́díà tó ní agbára ni bẹ́díà bẹ́díà náà ni sọ̀wọ́pọ̀ àìlà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت